Emefiele ó gbàjọ DSS lọlé ẹjọ́ o <laughs> ó ní wọ́n tẹ̀tọ́ mi lójúmọ́lẹ̀ ẹ wọ́n dá mi dúró wọ́n wọ́n wọ́n fi mí sí detention wọn jẹ ráàyè rẹ bí rárá ìtẹ̀tọ́ ẹni lójúmọ́lẹ̀ rèé nílé ẹjọ́ lónìí kí wàá ló ṣẹlẹ̀ gangan kí ládájọ́ sọ kí náà ni ó ṣẹlẹ̀ sẹ́mẹ́fìlè ẹ̀yìn èèyàn wa ẹ mọ̀ ká lọ o mo tún kí yín o ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ ló ní lórí ọ̀rọ̀ Emefiele táwọn àjọ DSS tí wọ́n gbé ni o kí wá ló ṣẹlẹ̀ gangan lé ẹjọ́ ẹ̀yin èèyàn ẹ ká lọ ẹ jẹ́ ìyànnà náà fún wa o bó ṣe ń lọ. ilé-ẹjọ́ gíga tó wà nílùú Àbújá lónìí ó ti sọ̀rọ̀ o lórí ẹjọ́ tí Emefiele ìyẹn gómìnà ilé ìfowópamọ́ àgbà wa tẹ́lẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yọ ń pò bí ẹni yọ jìgá ilé-ẹjọ́ sọ̀rọ̀ Emefiele òun ló pàjọ DSS ló pè wọ́n lẹ́jọ́ o ó ní ẹ wá gbọ́ ilé-ẹjọ́ ẹ mí wọ́n mọ̀ dìtẹ́ mi síbì wọ́n jẹ́ rẹ́bí wọ́n jẹ́ rárá wọ́n jẹ́ ń ṣe gbogbo ẹ̀ <laughs> nígbà tó yá ẹni tó jẹ́ agbẹjọ́rò fún Emefiele òun náà bá mọ̀ sọ̀rọ̀ ó ní ẹ kàn tiẹ̀ gbọ́ adájọ́ adájọ́ ẹ bá wa ríṣẹ́ jọ yìí tó ṣẹlẹ̀ rèé ẹ̀yin ẹ wò ó wọ́n ti mú Emefiele nsìn ó ti tó bí ijọ́ mélòó kan kódà wọ́n ní wọn ìjó rẹ́bí wọn ìjó rárá wọn ìjó ṣe gbogbo ẹ̀ kódà wọ́n tún wá sọ wípé àwọn àjọ DSS wọ́n náà sọ pé ilé ẹjọ́ yìí pé ẹ̀ láṣẹ láti gbọ́ gbogbo ẹ̀sùn èyí tí wọ́n kà sílẹ̀ ẹ̀ sí Emefiele lọ́rùn lórí wípé ó ní tẹ́ ẹ bá wò dáadáa ó lẹ́sùn àwọn ẹ̀sùn tí wọ́n kà sí Emefiele lọ́rùn yìí ó lẹ́sùn tó jẹ́ wípé state offence ni wípé ẹ̀yin gangan lẹ láṣẹ láti gbọ́ ẹjọ́ yìí ṣùgbọ́n ta ló ń sọ̀rọ̀ yẹn tó jẹ́ agbẹnusọ fún Emefiele agbẹnusọ fún Emefiele Joseph Daudu, SAN òun ló ń sọ̀rọ̀ o wọ́n ní kí abọ́ ti ń sọ̀rọ̀ lẹ́ni tó jẹ́ agbẹjọ́rò fún àwọn àjọ DSS ìyẹn Tijani Gazali SAN ló bá sọ fún ilé ẹjọ́ ló ní ẹ gbọ́ ẹ adájọ́ olúwa mi ẹ ṣe rí gbogbo ntẹni yìí tí ń sọ yìí ó ní ẹ ẹ mọ̀mọ̀ dá lóhùn ìsọkúsọ ní í sọ ó rí gẹ́gẹ́ bí ilé ẹjọ́ gbogbo tí ń sọ yẹn ẹ dànù bí ẹni dami ìsanwọ́nù ni onísọkúsọ ní sọ ẹlòmíín bá tún dìde nínú àwọn agbẹjọ́rò ìyẹn agbẹjọ́rò tí ń sojú Anthony General ẹ tó jẹ́ Anthony General tó ń gbẹnu sọ fún Anthony General ó ní olúwa mi ó ní à à à ẹ mọ̀mọ̀ dá wọn lóhùn kó tó díwájọ DSS wọ́n lọ gbé Emefiele ó ní wọ́n ti gbàṣẹ ẹ̀ wọ́n gbàṣẹ nílé ẹjọ́ ilé ẹjọ́ májísírèètì ìlú Àbújá àṣẹ kan wà nílẹ̀ ọ̀dà kan wà nílẹ̀ èyí tó ti fi ilẹ̀ wípé ó yá ẹ mú Emefiele ẹ máa mú lọ́dọ̀ yín ẹ máa ṣe gbogbo ìwádìí tẹ́ ẹ bá fẹ́ ṣe lórí ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní ṣùgbọ́n ó wá yanilẹ́nu tí agbẹjọ́rò emefiele tí wọ́n ń sọ lẹ́nìí o mm, wọ́n ní tó ń sọ ó yà wọ́n lẹ́nu o agbẹjọ́rò awo ai awo òun ló sọ̀rọ̀ o wípé àṣẹ ilé ẹjọ́ ń bẹ ńlẹ̀ o àwọn ò kàn déédéé dá emefiele àwọn ò déédéé dá dúró wọ́n ní tẹ́ ẹ bá sì rí wípé ẹ̀sùn kànjàkànjàn tí wọ́n fi kan Emefiele ó ní tẹ́ ẹ bá wò dáadáa ó ní ẹ wípé administrative decision ni ó ní administrative decision ni àwọn ìjọba arm of government executive ìyẹn àwọn presidency àwọn ni wọ́n wọ́n gbé ẹ̀sùn ni wọ́n gbé kalẹ̀ ó nítorí ẹ̀ ẹ bá rí gbogbo ohun tí wọ́n fi kàn kì í ṣe báwọn kàn déédéé ń dá tọwọ́ ara àwọn ṣe ẹ ó láwọn ẹ̀sùn kànjàkànjà tó sì jẹ́ wípé gbogbo ẹ̀ làwọn gbọ́dọ̀ wádìí ní fẹ́nẹ́fẹ́nẹ́ káwọn lè mọ ibi táwọn ó gbé ọ̀rọ̀ Emefiele gbà ó nítorí náà olúwa mi gbogbo táwọn agbẹjọ́rò Emefiele tí wọ́n ń sọ yìí ó ní ẹ má dá wọn lóhùn gbogbo tí wọ́n sọ yìí ẹ dànù bí ẹni dàmí ìsanwó bí ẹni dànù ni ẹ ohun tí àwọn agbẹjọ́rò méjèèjì tí wọ́n jọ wàá kò lónìí nìyẹn ṣùgbọ́n ẹni tó wá jẹ́ adájọ́ Justice Hamza Muazu ó ti wá sọ o ó ní ẹ má wọ̀rì hmm, ẹ má wọ̀rì ṣe eré ẹjọ́ tẹ́ ẹ gbé wálé nìyí èmi yìí kọ́ gangan ni wọ́n ṣèdájọ́ ó ní ẹ jẹ́ ká sọ di ọjọ́ kẹtàlá hmm, ọjọ́ kẹtàlá oṣù keje oṣù keje tá à ń wò lọ́ọ̀kan yẹn ọjọ́ kẹtàlá lọ́hùn ó ní ni ẹ padà wá sílé ẹjọ́ tí wọ́n wà mú ẹjọ́ ọ̀hún tí wọ́n wà mú gbọ́ ṣùgbọ́n òun ti gbọ́ tẹnìkíní òun ti gbọ́ tẹnìkejì ṣùgbọ́n tó bá dọjọ́ kẹtàlá oṣù keje ẹ máa bọ̀ wọ́n ní ṣùgbọ́n títí dìgbà náà o Emefiele kó máa ṣe fàájì kó wà lọ́gbà àjọ àwọn DSS títí di ọjọ́ kẹtàlá oṣù keje ẹ já sì dúró dìgbà yẹn náà ká gbọ́ nǹkan tí ó tún jẹ́ àbájáde lórí ọ̀rọ̀ Emefiele mo kàn ní kí n mú wá ni o gẹ́gẹ́ bí update bí ìlérí tá a ṣe báà ní jẹ́ kójú wa ó fọ́ bẹ́ẹ̀ la sì ní jẹ́ kí tiwa ó di lórí ọ̀rọ̀ Emefiele ẹ wo bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ ọmọ wa ẹ mọ́ gbàgbé láti subscribe sórí ìkànnì yìí bẹ́ẹ̀ bá sì ti subscribe tán notification bẹ́ẹ̀ yín lórí YouTube ẹ̀ tàn án lẹ̀ bó bá sì dórí ìkànnì náà lẹ́tí ń wò wá ẹ̀ mọ́ gbàgbé ẹ follow wa bẹ́ẹ̀ bá ti follow wa tán notification yín ẹ̀ tàn án lẹ̀ kẹ́lẹ̀ mọ́ gbádùn gbogbo àwọn ètò àtàwọn update míì tá a mọ̀ mú wa fẹ́yìn èèyàn wa bó bá sì dórí TikTok náà ni ẹ follow wa mẹ́ ẹ bẹ́ẹ̀ bá ti follow wa mẹ́ <laughs> ẹ mọ́ gbádùn gbogbo àwọn update èyí tá a mú wa lóòrèkóòrè ẹ o bó bá tún dìgbà míì báwọn latest míì bá tún ṣe ń tẹ̀ wá lọ́wọ́ á tún gbìyànjú